adá ọpẹ́ fọ́lọ́run ọba alékún ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run ọmọ bá anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam tírà Riyadu Salihin tí a fáwa annáwáwí رحمه الله تعالى هنا ني أنكا فراوة ibi tí a dé láti bẹ̀rẹ̀ lẹ́nu babul iqtisad fi ta'a babul iqtisadi fi ta'a fi náà yìí níta fẹ́ kọ́ mbẹ́ òun náà ni al-iqtisad ìtànpè ní iqtisad òun ni kéèyàn sọ nǹkan sí ìsọwó náà lápòjú ètò àmọ́ fitọ́ ha ìṣe níwọ̀ntúnwọ̀nsì àyà náà pè ní iqtisad kéèyàn sì kéèyàn sì kéèyàn sì kan ní wọ̀ntúnwọ̀nsì òun náà pè ní al-iqtisad kó má pọ̀ jù kí ó sì máa sàláì tó tàbá ní alẹ́kìsọ́ọ̀dù filimán ìyẹn ni pé ìṣèwọ̀ntúnwọ̀nsì níbi owó níná ká má na ànájù ká sì má sàláì ná tó nítorí ẹ̀ka ná tó tán pé ní alẹ́kìsọ́ọ̀dù nìyẹn àmọ́ tẹ́lẹ̀ bàbá ṣe bí wá ń bi tẹ́lẹ̀ báyìí al-iqtisadu ìtọ́ha ìṣe wọn tún wọ́n sì níbi ìtẹ̀láfẹ́ ọlọ́run ìyẹn ni pé al-iqtisadu fil ibada ìjọsìn tá a fẹ́ ti fọ́lọ́run ká ṣe níwọ̀n tún wọ́n sì torí pé Islam ẹ̀sìn wọn tún wọ́n sì ní bainal ifrad wa tafrid islamu nítorí bá wá òun bẹ láàrin al-ifrad ìsàṣejù ìṣe ó ní ifrad àtẹ̀fúrítù ó ní àìṣètò ìyẹn ló fà á tọ́lọ́mọ bá ń sọ náà Al-Qur'an Karim ó ní waj'alna waj'alnakum ummatan wasata a ṣe yín ní ìjọ wọ̀ntúnwọ̀nsì àwọn àfà wọ́n ní tán pè ní ummatan wasata al-wasatu ayé ìtumọ̀ rẹ̀ pé alhassanatun بين سيئتين. sábà على alẹ́ نسي ní sí ajẹ́pẹ́ tí túnmọ̀ fún wa ní pé alhassanatu bẹ́yìnà sayi'atayn ó ní nǹkan kan tó dáa tí wọ́n ń bẹ láàrin nǹkan méjì tí ó dáa kí nìkan méjì náà tí ó dáa alìgòlóhùn wàtẹ̀fúrí ìsí àṣejù kò dáa ìsí àṣe tó náà kò dáa àbí kí yẹn wà láàrin áàlùsùn náà nìkan ló wà láàrin àfẹn tí ó bá gbàgbọ́ yẹ̀sìn ló kù áàlùsùn náà àwọn náà wà láàrin. gbogbo àwọn fírọ́kù tó wà pátá àwọn nǹkan bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ pé dídùn ni wọ́n síra wọn áàlù súnà máa ń wà láàrin àwọn méjì lápèjúwe ẹjá wo alwasatiyya bayna áàlù súnà ti wal khawarij wal murji ẹjá kólébà dáadáa ẹjá má pèjúwe àwọn kọwárìjì wa àti àwọn múrjíà àti hálùsúnnà hálùsúnnà ń bẹ láàrin àwọn méjèèjì ni alkọwárì gọ́lọ́ alkọwárì àwọn sàtẹ́jì wọ́n gun gi wọ́n akọjẹ́ ewé àwọn múrídíà àwọn sàfètò alùsùn náà wà láàrin méjèèjì ìtọ́nà tí ká rí gẹ́gẹ́ nu àṣẹ́yìhá oníkàwárì múrídíà náà ṣẹ́yìhá alùsùn náà hasana alhassanatu bẹ́yìn náà ṣẹ́yìhá kọ̀wárìjì ọ̀dá múrjíà náà súnwà àárísùn ọlọ́wà láwọn abẹ́ ìjọ dá àwọn kọ̀wárì ẹni tó bá kó sí kẹbírọ mínàlì kàbáì ẹni bá sí ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́dọ̀ tí wọn ọwọ́ káàfìrù ọ́ọ̀lìdù ti ná lọ́dọ̀ àwọn kọ̀wárìjì nù wọ́n gbà pé nìyẹn kọ́ ẹni tó sí ẹ̀ṣẹ̀ ńláńlá bíi ti bí olè bíi bídà lọ́dọ̀ tí wọn wọ́n gbà pé káàfìrù àmọ́ àwọn lọ́dọ̀ àwọn múrjíà àwọn gbà pé gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù kó ṣẹ̀ pátá ọba ṣe sìnà ọba jalè ọba ṣe bídà tó ọba ṣàti jẹ́ mùsùlùmí nípìlẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ yìí kò dín mọ́nì rẹ kù ìmọ̀nì rẹ sì wà kọ́dà ìmọ̀nì rẹ bí mọ́nà bá kù alùsùnà wa dó lára àwọn méjèèjì ẹ̀yin tẹ́ ní ẹ̀ṣẹ̀ kò jẹ́ kankan ẹ̀ṣẹ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ máa ń dímọ́ níyàn kù ẹ̀yin tẹ́ wà lọ pé ẹ̀ṣẹ̀ náà lágbóyè jáde kó onú ìsìlámù á kò kó jáde tó bá wọ ọlọ́run ọba ó lè fi sálì jẹ náà tó bá wù ú ó sì lè fi síná ó bá ti fi síná náà tó padà yọ alùsùnà pé kò pé ẹlẹ́ṣẹ̀ ńláńlá ní káfíìrì wọn ò sì sọ pé ẹ̀ṣẹ̀ ńkọ́ kò dí mọ́ níkù gbogbo yàrá nísìn bẹ́ẹ̀ náà láàrin àwọn alikọ̀dáríyá àti àwọn alìjàbáríyá àwọn alikọ̀dáríyá àwọn ní kò sí kádàrá àwọn ní kò sí kádàrá àwọn alìjàbáríyá àwọn ní kádàrà ń bẹ àmọ́kọ́dà kò sí option fún ọmọ èèyàn ọlọ́run jẹ́ ọmọ èèyàn ń pa ni ọlọ́run ti kọ́ pé lágbájá ọmọ náà ni yóò sì wọ náà kò sí tó lè ṣe láyé àálùsí náà o ń bẹ èyí ò lè sì kó máa fáwọn ń bẹ ẹ̀yin tí wọ́n sọ wa o. ọlọ́run fáwa náà ní màṣíyà káàná ronú ìwọ́n náà ronú sí àmọ́ ń ṣáà ẹni bá fẹ́ nu yín tó ọlọ́run náà fáwa lágbára èyí náà ronú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. na àlèsìsọ́ọ̀dù fi tọ́ a tábà fẹ́ tẹ̀lé òfin ọlọ́run tábà fẹ́ sí ẹ̀sìn ẹ̀kọ́ ìfẹ́ kọ́ wa pé ká mọ́ ṣàṣejù bẹ́ẹ̀ àtẹ́jù ìtàfi mọ́ àtẹ́jù kèése lákàíwá láfi wọn tó dẹ́lu máa ń gbọ́ ní sí iye ni ọ̀rọ̀ tẹ́ sọ ìgbà ìgbà ló bá wí tó rà àgbà náà gbọ́dọ̀ àtẹ́jù kèése lákàí láfi wọn àtẹ́jù àkọọ́lẹ̀ láfi wọn àtẹ́jù báwo láti mọ ẹni tó sàtẹ́jù báwo láti mọ ẹni tó ní àpò sàtẹ́jù ó wà moderate ẹ̀rí ni obìnrin tó lo jẹ̀lì báàbù tíkẹ́lì báàbù rẹ̀ kanlẹ̀ títí wọ́n ń gbálẹ̀ tí ń kó ìdọ̀tí ó ṣe àṣejù àbí ìṣàṣejù náà ẹ́ eh? kò ṣàṣejù kò tó lójú àwọn èèyàn wọ́n ní ah, ah, ah, àṣejùlélé yìí àṣejùlélé yìí bẹ́ẹ̀ sì ni ànẹ́bí sallallahu alaihi wasallam ó ní bó ti ẹ káṣọ obìnrin nínú yóò ti yà pé àríwá kékeré làákàyè wà láwọn tí wọ́n àṣejù tabarẹ́ tí rẹ̀ gùn fá bí àwọn Pakistan irun ẹlòmí àgùn fá yóò de igbáyà báyìí irun gbọ̀nfà yóò wá fẹ́ yóò wá dégbáyà bẹ́ á ah, á ah, eléyìí náà ti pọ̀ ó àtẹ̀jù léyìí jẹ̀mọ́ àtẹ̀jù náà bá ṣe jù kọ́ kìí sàjẹ́jù tó gbé ànábì sọ̀tọ́tà ó ní áùfù áùfù tánàbí sọ ni pé ẹ fi irun gbọ̀n ilẹ̀ kó pọ̀ dáadáa ẹ filẹ̀ ó bá ti wà ẹ má dínkù ìtumọ̀ ápù nìyẹn èyí sọ fún wa pé kèé ṣe làákàyè láàmà fi wọn àti ẹ̀rí ni ní tí ò bá ti níbẹ̀ lílù tí máa ń fa ìnira ó ní àṣejù ẹ jẹ́ ká wo àwọn ááyà kábàámọ́ wa ááyà lákọ̀ọ́kọ́. Qala ta'ala ọlọ́ni tọ́ha ma anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́ni tọ́ha ayayi arab méjì ni arab méjì ni àfáwa àyẹ̀wò sẹ́tùmí wọ́n ní leysat min asma'i rasulillahi sallallahu alaihi wa sallam kama za'ama kathir lil muslimin afawa al-zubayr tó bẹ́ẹ̀ wọ́n ní tọ́ha wọ́n ní òsì inú kọ ànábì gẹ́gẹ́ pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí máa ń rò wọ́n ní tọ́ha yáàfin ànábì ti yáàfin o. kọ́dẹ̀ ló ara ẹ̀kọ́ ṣe mistake ó sọ ẹ̀ ní yaasi torí pé fẹ́ sọ ọmọ òun ló pa nẹ́bì ṣe yaasi bẹ́ẹ̀ ni tọ́ ha ń kọ́ kò sínú kọ́ wa Muhammad sallallahu alayhi wa sallam. ara àti méjì ọlọ́run ni irú rẹ̀ pọ̀ nínú bí lábára ti lè sọ̀rọ̀ tó ní ọlọ́run ó fi dá wọn lágara ni ẹ̀yin ẹ̀ múrelé wa lámọ̀rí alifulami àwọn náà nítumọ̀ mọ̀jíza ni àmì náà ọlọ́wọ́ ní ma anzalna alayka al-Qur'an litashqa ọlọ́ni àsọ al-Qur'an àsọ̀kalẹ̀ fún wa nẹ́bì lè tẹ́ṣkọ́ fún ọlẹ́bà délé ní mú àsọ̀kalẹ̀ fún ọ. a jẹ́ sí pé alùkùnrin kẹrí kò sí bí ẹsẹ̀ lè kà á tó kò lè ya ẹlẹ́rìí burúkú èyí ò sì lè sin lọ́run torí pé ìbáadà gbogbo ẹ̀ náà ẹnu kan láti yọ èyí ò lè sin lọ́run kó yẹ lẹ́rìí burúkú torí pé ìtẹ̀ láti ọlọ́run ìbádà sáńsẹ́ inú kwanu wọn ti rọ́ jáde ọlọ́run sí ni máa anzalna alayka al-Qur'an litashqa àwọn nǹkan tá a ṣe fún ọ lófin ní bẹnu Qur'an a sọ̀kalẹ̀ fún ọ ọlẹ́bàáyé lórí burúkú kí ẹ bá lè ṣòfò ajá sí pé èèyàn gbọ́ ọ̀rọ̀ fún wa pé òun ṣàdúrà àdúrà ló wá ṣe fá olúwayà wèrè kò gbọ́rọ̀ jẹ́bẹ̀ tẹ́ bá ṣàdúrà ó ṣàdúrà fá àdúrà tó ṣe òní ló yá àwọn èrè ó ti tako wáyà yìí ma an sanni alayka al-Qur'an lè tẹ́ṣkọ̀ kò sírú àdúrà tá a lè ṣe ní Qur'an tó yà wèrè ajẹ́pẹ́ ọ̀nà míì ni ẹnu ń gbànú tọ́nà fún anabi ni pé àwọn nǹkan tí mo ní ọmọ ṣe wàhálà ò lè bọ́ látara pọ̀ ṣe a jẹ́ pé tọ́lọ̀ fẹ́ ká mú yàn ni pé a gbọ́dọ̀ sí náà débi pé ẹ̀sìn la wá ṣe láti wá ní pọ́blẹ́mù ọgbọ́rọ̀ gbà yẹ pé àwọn ẹ̀tọ́ wá gbà yí fá ló sọ de ní ọ́sà máa ń sanni àlékalẹ̀ kò hàn ní tẹ̀síkọ̀ èyí wá gbọ́rọ̀ ọ̀sọ́ pé òun fẹ́ fi lọ́n fá kó wá dé rẹ̀ mọ́lé fá kó fi wá di dáadáa. èyí ti ní mental problem. àwọn yóò kàn wọ́n kàn ní fura ni. tí èèyàn jókòó nulẹ̀ kó lóun ní jáde fọ́nú méje ó sì di dáadáa sínú ilé kò gẹ́rùn. ma anzalna alayka al-Qur'an bitashqa. Eri ibùgbé àlélẹ́ yìí wọ́n ti dẹ́jọ́ yẹn ni wọ́n fẹ́ jọ àfáàǹdá báfà àdáná ti rí nù nígbà tó pàdé ẹ̀ ní igbó òun náà ni ọlọ́dẹ fi wò pé èèyàn ni àbí kìnìún ṣe pé ẹni tó ti rún lẹ́lẹ̀ àti rún gbọ̀n àti rún erí tí ò gé kẹ̀kẹ́ mẹ́ kẹ̀kẹ́ wọn bá kan nugbó ẹ̀rú bà wá òun náà lẹ́rú fi kan lẹ́rú fi bá ọdẹ tó rí àfàǹdà nugbó ọdún méje lónà lóńgbò kìsí àwọn ẹyẹ ní bá sí é ọlọ́mọ yàrá burú òun á ó dẹ̀gbẹ́ ká ìwọ́ dẹ̀gbẹ́ sí ibi yẹn bọ̀ wá ọwọ́ wa yóò ti kẹ̀ látọ̀dún méje títì ọwọ́ kan ọdọ̀ wọn àlìjẹ́nà tọ́fẹ́ àtẹ́ni tí ó gbé àlẹ́bì lọ́wọ́ tó gbé tàn ó torí wà àlìjẹ́nà ábọ̀sì bọ́ sí ìwọ́n tọ́rọ fi àjẹ́ àánú pé ọ̀sìn náà inú ọ̀ràn yẹn ọ̀kí láì pé yàn sọnù tí ẹ bá sọnù kò sí pọ́blẹ́mù àmọ́ fún rẹ lọ lọ dákẹ́ mọ́ bẹ́ẹ̀ anábì òsínà bá rí mọ́ àǹzá ní àlẹ́ ìkàlùkù hàn lè tẹ́ṣkọ̀ ẹ̀sìn ẹ̀sìn oníwàhálà ń mú ń tẹ́ ẹ̀fẹ́ ti jẹrẹ ọlọ́wọ́ bá nu wàhálà lálánù ẹ̀kọ́ ti máa ń sẹ́ni àlẹ́ kálukú hàn kẹ́sìkọ̀ orí pé ẹ̀fẹ́ di ẹni ọlọ́ọ̀bá bá ìdí sọ ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ èyàn díẹ̀ ní adékò ti lé gbogbo ọ̀nà tí ẹ̀lẹ́ fi dẹni ọlọ́run ọba èso ọ̀nà tó lé gbogbo ọ̀nà táwọn ẹbí gbà tó fi dẹni ọlọ́run àtẹ̀kọ́ tó pa àwọn sọ̀hábà kò sí tó lé mẹ́ máa ń zanna alẹ́ kalikọ̀ hàn lè tẹ́sùkọ̀. ayé alákọ̀ọ́kọ́ tí a fọ́ àwọn àlù. náà ó wà lóṣù àtúntò ha ayé rẹ̀ pẹ̀lú àtàwọn tí a lọ́wọ́ ayé alákọ̀ọ́kọ́ náà kọ́ tẹ́lẹ̀ kejì ọlọ́run tó sọ ní sọ́yàtù al-Baqara àyà one eighty five ọlọ́run ni yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra. ìgbà tó náà ń sọ nípa ààwẹ̀ tó ní ká máa gba ààwẹ̀ Ramadan oṣù kan kó lè bá kíyàsíra kó lè bá kíyàsíwa dáadáa pé àwẹ̀ yìí ò lè dá ara rẹ̀ sí wa láò oṣù kan péré ọlọ́ni yùrídù lọ́hùn bí kò mú lè yùsọ̀ ìdẹ̀kùn lọ́lọ́run gbà lérò fún yín tó fi ṣe àwẹ̀ Ramadan lọ́rọ̀ àyàn lé lórí wàlá yùrídù bí kò mú lè yùsọ̀ kìí ṣe kó gbèrò láti ní ńlá ajẹ́ pé gbogbo ń ta nínú alukuhan abinu sunna taari dẹ̀lí lù fún kọ́wàtí kó lè tó lójú ti wá àánú lọ́lọ́ ń gbà lérò fi ní a ṣe ẹ̀yìn ẹ̀sìn wọ́n lò tọ́ kìí sábà ara ẹ̀nu àwẹ̀ kìí sábà ara ẹ̀nu àwẹ̀ tí ẹ bá súnmọ́ àwọn tí wọ́n wá ní ọ̀sítà nínú àwẹ̀ wọ́n á máa kò sé bí àwọn ọlọ́tí ni tí wọ́n ń tanú àwẹ̀ àwọn ọmọ kọ́ra máa kọ̀ǹpìlì rẹ̀ kí ni àgbè kò sọ́jà rárá inú àwẹ̀ kí ló fà torí àrẹ tá ń gbà kó lè ba àwọn ìjẹ́wò sọ fún wa ni ẹnu wa ò ní bírèkì tọ́nà bá fún bírèkì gbogbo tá a ti ń jẹ yìí gbogbo tó lè fa ẹ̀sán fún yàn ni fẹ́lẹ́ bá dé gúgúrú yóò jẹ́ ó jẹ gúgúrú kètí ìjú ìṣẹ́jú máa lọ ó tún mọ́ ń gbòòrò ẹkọ́ ti takora wọn ó tún múlé ó tún ìṣẹ́jú márùn-ún ó tún ní kúlíkúlí ó tún ní ó jẹ ó tún sọ́sẹ́nu ó tún ìṣẹ́jú mẹ́wàá rẹ̀ ìgálùmọ̀ ó tún múlé ó tún rẹ̀ gbówó bá ó tún kọjá ọwọ́ rọ̀lẹ́ ó jẹ bẹ́sikẹ́ bí ó ṣe rádaràda ẹlòmíì ẹnu rẹ̀ dilẹ̀ láàrin tó àwà pé láàrin tó àtìlẹ́ra àwọn àbíwá náwà kò wá rúnrún You yóò wá disturb wọn kata ń jẹ yìí inú ti ń lọ yóò ní dìsíní òun ní àìsàn máa fi mọ̀yàn ìdẹ̀kùn gáà ni kálífà lẹ́kùn imán ẹ̀sìn orílẹ̀ gbogbo tọ́wọ́ ó túnmọ̀ pé ìbádà tọ́wọ́ wá gbé akọ ọlọ́run kò nídìí kó lé kò sí nídìí ká pọ́nìtì ara wa problem táwọn yẹn ń súnfí nínú yìí àwọn yẹn ń súnfí máa ń rò pé àfi káwọn ní ara wọn lọ́rùn fọ́lọ́run lọ́tí máa ní ẹ̀sí ẹ̀sí tún nílé o aláì àwọn èèyàn kan máa ní ẹ̀sí tún nílé burúkú kéèyàn tó di wòlíì lóde nsú ti pé sọ̀rọ̀ tó rí ọ̀nà kékeré kọ́ kí súkí tó gbọ́ ní wòlíì ọlọ́run èyí ó ti rìnrìn kúrìn wòlíì ọlọ́run dá alùsùn náà lé alẹ́dínà amọ̀nù àkánú yàtọ̀ káàtì ní mọ́rin ọlọ́run ọba mọ́sẹ̀sì náà mọ́jà lè wọn wọ́n ta tẹ́tẹ́ gbogbo àwọn àfọ́jú ọ̀daràn ni wọ́n ṣe ó ti di wòlíì ọlọ́run kò wá sí mùmìnì tí ẹ ṣe wòlíì gbogbo mùmìnì ni wàlíì torí kò sí ẹni tó ti jẹ́ mùmìnì títí kírun irun tí kírun gan ìbẹ̀rù ọlọ́run lójó wọn kírun èyàn ń gbàwẹ̀ ìbẹ̀rù ọlọ́run lójó wọn kírun ìbẹ̀rù ọlọ́run jura wọn lọ ni ìmánì ti jura wọn lọ alladina amanu wa kanu yattaqun àwọn tó jẹ́ wòlíì ọlọ́run ẹ tó bá ní ìmọ̀ọ́nì ni tó sì bẹ̀rẹ̀ ọlọ́run ọba tó bí ìmọ̀ọ́nì wọn bá ti tó tí bẹ̀rẹ̀ ọlọ́run ọba tó bẹ́ẹ̀ ni ìjẹ́wì láyà wọ́n ti rí nìyí yóò tó wájú ọlọ́run ọba eléyìí ni àwọn àyà alukuhani karim gẹ́bí ṣe àfà tí wọ́n mú wa wọ́n máa mú àwọn hadithi láti lè gbé lẹ́yìn hadithi alákọ̀ọ́kọ́ lábẹ́ al-iqtisad ti tama máa ṣe wọ́n tún wọ́n sí wọ́n tún wọ́n sí níbi kí nìyí níbi ìjọsìn tábà ń ṣe bìlá al-ifrat wa at-tafrit àdìsí ko wà ní Aisha radhiyallahu anha anna an-nabiy sallallahu alayhi wa sallam dakhala alayha indaha imra'atun قال من هذه قالت فلانة تذكر من صلاتها قال مه عليكم بما تثقون فوالله لا يمل الله حتى تملوا وكان أحب الدين إليه ما دام عليه ما دام صاحبه عليه متفق عليه yálà wa Aisha náà gba hadith yìí wa wọ́n ní anna nabiyya sallallahu alayhi wa sallam wọ́n dájú àná Muhammad dakhala alayha wọ́n wọ yàrá yálà wa Aisha wa indaha imra'atun anabi wa bá arábìnrin kan wọ́n bá ní yàrá yálà wa Aisha tó sọ̀kalẹ̀ kọ́ọ̀l ànábì wa béèrè pẹ̀lú ṣetí tó rí arábìnrin ló fi béèrè mọ́ni hàdìhì talé tó súgbọ̀n lọ́jọ́ kalẹ̀ yìí bí kí ẹ ti ṣe wàhálà tani nìyí kọ́ọ̀lá ìyálà wáyé sábà pé hàdìhì fúlànà ó dárúkọ ẹ̀fọ́ ànábì ńlá gbàjá lẹ́yìn ìgbà yìí látara ìṣesí ànẹ́bì tó rí ìwọ̀n sọ fún ànẹ́bì pé ìwọ̀n sọ fún ànẹ́bì pé ìwọ̀n sọ fún ànẹ́bì pé tẹ́kùrù sọ̀láàtàhà Aisha wọn ròyìn káì bẹ́ẹ̀ ni ṣe kó ṣe sí náà tó lónìí ó kí irun kan irun ló kí fá tó fi rọ kalẹ̀ báyìí bí ẹ̀fọ́ ọ̀rọ̀ lẹ́ ó ti rọ kalẹ̀ kéèyàn fẹ́ máa yìnyàn ah ìrún lókì ó kírun pa ó sì rọ pẹ̀lẹ́sẹ̀ kẹ́kẹ́ mọ́ ó sì wíkì ìrùkọ ẹni mi gbọ́ kéèyàn kírun fa ó rẹ̀ kó sì sinmi débi pé ó ti wá rọ kalẹ̀ ó ti wá rẹ̀ ó kírun bẹ́ẹ̀. léyìí tó jẹ́ pé irú ṣe sí báyìí tabaníkà kojú ọmọ èèyàn wo káfí làákàyè wo ká máa fojú ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn káfí wo bí ìyá aláwọ̀ Aisha ò ṣe ní ìmọ̀ tó bẹ̀ kò nímọ̀ nípa nǹkan yẹn lásìkò yẹn òun ní fi ń ṣe fáàrí ń fi iṣẹ́ tábìrin yìí ṣe ń fi ń ṣe fáàrí fáàrí Muhammad tẹ́kùrú sọ̀lá tàhà à hmm, owó ọmọ sọ báwọn ó kí wa láàrùn kan lónìí lóyìn tó kẹta ọdọ bá rí wọn tó ṣe irú ṣe sí lónìí tọ́bálà tó wọ́n ṣe bẹ́ẹ̀ àwa náà mọ̀ ìwọ́n lógo ni. ìgbà tá a fi ń ṣe ìranù kí tá à ń pè tá à ń tẹ̀lé tá à ń tẹ̀lé yẹn Sufi oníjọ Friday báyìí a máa ń ṣe ayé lala a máa ń ṣe sípò ìlọ. La ilaha illallah, la ilaha illallah, la ilaha Ó jẹ́ dé èmi kàn gbé ọmọ nǹkan láàrin wa ni èmi gbé àwọn ohun wòlíì níjọ náà àwọn pé ẹni ti kọjá o àti àgbákò ni àti ìranù ni àgọ́ láyé nínú tàn àti kárí àkọsẹ̀ bá rí oṣù rárí àgọ́ wà sí ẹ̀rí láyé bí o bá ṣe sí kiri ìyóntú wọ ọ̀sẹ̀ kí níjà nábì lọ́mọ o. àárí rí pé nínú àwọn àtàbí ànábì nínú àwọn ẹni ọmọ ọba kan wọ́n wá ṣe sí kiri pa wọ́n sì dákú láyé sí kírísítẹ́nì ọmọ kan bẹ́ẹ̀ ní àwọn àlífà mi ọ̀bẹ́ gbọ́n ní bá bóra ẹni wọ́n pè ní mọ̀jìzúbù mọ̀jìzúbù wèrè níyẹn wà wọn mọ̀jìzúbù ẹni tí wọ́n arápá wọn pé náà tó bá ní àwọn ọmọ títí kiri pé ẹ̀mí ó gbé wọn. sọ àwọn títí báyìí tábàdé ti ń ṣe láàrin wa àmọ́ yìí ni ẹni ọlọ́run lẹ́yìn ṣé kí mi ò tó bẹ́ẹ̀ òun náà ni Aisha ṣe arákùnrin arábìnrin ó yẹn náà fílà fá ó fi rọ kalẹ̀ anábì wa ṣe mà pẹ̀lú ṣe tirẹ̀ ó ní mọ́ ni hábìhí yàrá ìtàn pé hábìhí fúlànà tẹ́kùrù sọ̀lá àtàhà lágbájá ni wá sàlàyé bí irun tó kí tó ṣe tó hall àníbi wa jáde mọ́ wọ́n ní gbọ́dọ̀ wọn ìmáhà yìí wọ́n máa fi ń jáde ẹ mọ tẹ́ sọ bá ọmọ tó ẹ káì lọ́kùnrin ọmọ ọmọ lẹ́nu yìí ìtumọ̀ rẹ̀ ní yàrá ìtumọ̀ máa ń káì kí náà sọ sínú lẹ́nu rẹ̀ ànábẹ́ ni náà kí ló wí aleikum bima tutikun ó dọwọ́ yín pẹ̀lú tẹ́ bá lágbára bima tutikun ẹ máa dún lérí bàbá yín bá ti máa ń bí ẹ̀sìn ẹ máa sì lọ fá tẹ́tíkìnì yìí tẹ́tí wá rọ. Ah, ah, ah. eléyìí ti jẹ́ wá ẹ̀rọ ní ìsirayìí lòlẹ̀ dèmọ́ nísìnyí tó di obituary kalẹ̀ ẹ wo correction ní Muhammad àti tá a bá rẹ́ni tó ṣe náfìlà alákà méjì lóru ah wákàtí méjì mọ́nu kí máa tún ìbọn ọ̀sẹ̀ ìgbà yìí lọ kó wá sùn tọ́wọ́lẹ́ nìkan lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ tó wá yí òun wá bẹ́ẹ̀ láti aago mẹ́wàá ó wá ṣe fáá dago márùn-ún àbọ̀ ẹ̀yìn náà ti mọ wákàtí òkú tọ́mọ abèmí àti ẹ pé tá a lẹ̀ rẹ̀ dáa jù náà méjì torí ìròyìn ṣe nǹkan tó dáa gbára fi jáde mọ́ yẹn ó wá yẹn náà ti là ń fa wá sùn fa wọn báyìí ẹ̀wọ̀n mi olómi ń wá wó bọ̀ ṣe pé àtàrí mo fún pé àwọn ẹlọ́nu abẹ́mu wọ́n tì lákàyè nù àwa wo pé òun máa wo ẹni tó ṣe rákà méjì ní ọ̀tọ́ àgọ́ márùn-ún ó dúlágọ́ márùn-ún ó sì yàn ákà méjì láàrin ìṣẹ́jú ẹ̀ẹ́dógún ó sinmi òun máa wò pé ah, ah, ọ̀lẹ́ ọ́ bí tọ́hún náà bá ní ìmọ̀ ni wọ́n kọ́ ní àpọ̀ ìyọ̀lẹ̀ èèyàn lórí látàkùn ní òsùn yìí ní ìrẹ́fílà ó mọ̀ wó mẹ́ bó wá nímọ̀ tó wá fojúmọ̀ wo ojúmọ̀ táwọn àfáà súnmọ̀ fi ń ẹ̀sìn lónìí ọlá aláìmọ̀ kátà ń bá gbẹ́pọ̀ onye ni wọ́n fi pé èèyàn ah, ti mẹ́rin ọwọ́ náà ọ̀pọ̀ rẹ̀ jẹ́ reality lóòótọ́ ọ̀pọ̀ ọrùn bẹ̀bẹ̀ jẹ́ ìsọkúsọ̀ lọ sọ ọ̀pọ̀ ọrùn bẹ̀bẹ̀ jẹ́ bọ́bá ikọ́ ọ̀pọ̀ ọ̀bá gbà kọ́rọ̀ ọ̀pọ̀ ọrùn bẹ̀bẹ̀ jẹ́ sọ fún ìyàwó rẹ tí kóra ńlá ìlàsì wọn lásìkò táwa yìí ọlọ́kóra aláwa tó kó ara rú irú náà wọn kó ní kóra kó a fi ṣe láwa tó ọwọ́ ọmọ jẹ́ o anabi fẹ́ bá anabi kọ̀ rẹ̀ tí ìrùkẹ́ gbọ́n kọ́ kí a a fà súnà kó rí ẹnìkan ní ìṣẹ́sí báyìí kó wá ní alaykum bima tutikun ẹ mọ̀ ẹ̀rọ tẹ̀ ń tẹ́ bá lágbára a ah. ah, kálukulu mọ́tò gbédé àyè o kálukulu mọ́tò gbédé àyè o dókítà wọn níjọ kan ọ̀pàkùnrin dé wọn làwọn ti hajj gbà kan bàtà wọn hajj pẹ̀lú àwọn bóyá mọ́kà mọ́ ni àbẹ́nìkan ẹnìkan dé mọ̀tínú báyìí dé bó ṣe lọ yọ àwọn tíra kùndíù ó bá yọ jáde yóò jókòó ìmọ̀ ẹ̀sùn bẹ́nìkan ti pàkíyèsí náà eléyìí kò bá súnà mu wọn lẹ́ẹ̀kan ni ẹ wá o kálukú ọmọ tó bá wà yín o ẹ fílẹ̀ o àwùjọ aláìmọ̀kátà wa ni ànábì ní gbogbo tẹ́ bá ṣe nú ẹ̀sìn ẹ̀sìn tí ẹ bá lágbára ma ẹ jẹ́ pé ìkan náà yàwó ànábì náà ṣerú kan báyìí jọkan ìyànà wa Zainab inú mọ́sálásí ń ṣe nẹ́fìlà inú mọ́sálásí ó wá ta okùn sí òkú méjì báyìí ó ṣe nẹ́fìlà pàá ó dúró ó pẹ́ lórí kìrọ́hà ó pẹ́ lórí ìdúró púpọ̀ débi pé wọ́n bẹ́ ṣubú ṣẹ̀kùnà tí ìbá ti dókòrò tí ìbá ti wíkì sẹ́kúnyẹ̀ lè bẹ́sùn tí wàá rẹ́sì lérí okùn ní báyìí tí wàá mi báyìí ànábì wa dé mọ́sálásí jọ́ kejì ó wá rí okùn tí wọ́n ta sí mọ́sálásí ànábì lè wọlé léyìí àwọn yẹn ni a ah, ìyálà wa ni tó bá rẹ̀ wọ́n máa ti rẹ́sì dáadáa tán lóru wáwẹ́ wọn ànábì náà kékeré ẹ wọ nǹkan torí pé àwọn ìmọ̀ báwọn ní bídí àti máa ń ronú tí ká bẹ́yìn náà máa bá àbá súnlẹ̀ lẹ́sìn pé èyàn ti náà ọdún yóò wọlé èyàn ti náà ọdún wà láàrẹ pọ̀jù tí máa mú tí tọ́tí lè yìí mú sálábì nìkan di okùn gbogbo tó yẹn ti fi ń di wò lọ́dọ̀ ìṣubí láyé gbogbo ìrìnàjò báyìí ni ọlọ́run máa mọ̀ wà láyé fẹ́ tó wá fẹ́ lò lóníkú àǹkan báyìí lóníkú àǹkan báyìí tó máa tẹ̀ lójú ayé àná ó wá yan wá rẹ̀ ebi kò níyàn lá kò ní ẹlòmíì lá ara ẹ̀ ní nílá kọ̀tà ẹ̀ tí nílá ni ìsìláàmù fẹ́ pé ó kàn ń ó kàn ìsìláàmù àlóbi ni ẹgbẹ́ òkun ànábi ni kìlì sọ́ọ̀lì àdúkùn nàṣàtọ̀ ànábì ní bẹ́ẹ̀ bá ṣe náfìlà ẹ̀sìn náà ọba yín pẹ̀lú ara yíyá ni ìgbà tẹ tá ara gbogbo ẹ̀sìn yẹn jókòó jẹ́ pé ara yí alẹ́ fi sinú kéèké ọ̀rọ̀ sinú o fi wá rẹ̀ ọ́ tó bá ti rẹ̀ ọ́ sinmi ànẹ́bí ẹ bá ti sinú ìlàwà tó bá fi rẹ̀ ànẹ́bí ni kò sùn. tó o gbọ́ sinú ìlà kó máa súra rẹ kó máa ṣe báyìí nínú ìlà kò dá. ànẹ́bí sọ fún yàrá Aisha pé ah, ah. ànẹ́bí ni sallallahu alaihi wasallam fa wallahi ànábì mo fi ọlọ́run bá búra la yamanna Allahu hatta tamallu ànábì ní ẹyẹ sọ fún yín gbogbo ń tẹ́ bá ṣe é nùjọ́sìn kò ní sú ọlọ́run tí èsù yín o kò lè sú ọlọ́run tí èsù ẹ̀yìn yóò sú yín débi pé ẹ̀yin gan ẹ̀mọ́lẹ̀ ẹ̀sìn náà ní ẹ̀yin lè ṣe mọ́ so anabi kọ́ndẹ́mù pé kó mọ̀ sí nǹkan báyìí anabi wà ní wà kana ahabu dini ilayhi a anabi ní ẹ̀rí ẹ̀sìn tó lùwà mí nífẹ̀ẹ́ sí jù mada mada mada wà máa sahibuhu alayhi òun náà lè gbé pé ẹni tí ń ṣe ó tẹ pẹlẹ mọ ẹsẹ tó lórí jùlọ kódà ó wá bí ìwáyà pé ọyìn kọlà kódà ó bá kéré pípọ̀ rẹ̀ kọ́ lọ́lọ́ níbi ẹ̀sìn náà pẹ̀lú ara yíyá ìyí tí wọ́n rẹ̀ ní pé ẹgbẹ́ ń ṣe nẹ́fìlà báwọn ọ̀sẹ̀ nẹ́fìlà lálẹ́ òní ọ̀sẹ̀ fáá ó fi rí ọ ọ̀sùn wóró oróka rẹ̀ ọdún sẹ́jọ́ kejì bẹ́ẹ̀ náà ọtún bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá fáá jọ́kẹta jọ́kẹta yẹn lòdì mọ́ ituma láyé àmàlà lọ́hù àtàtàmálùnù rẹ̀ kò ní sú ọ̀lọ́ tí èsú ẹ̀yìn ọlọ́run ọkọ̀ àwọn ìpàdà sú ẹ̀yìn pé ẹ̀ ń lè ṣe kankan mọ́ pé tó bá ti jí tó ti ti fi tì nílé ó ti sùn tó pé kò dá máa irú ẹni yóò kàn sí àdìsó tẹ̀lé tó yẹ pé ọjọ́ ti lọ ẹ̀yí ká gbọ́ báyìí káfíà ìbéèrè lẹ̀ wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sallam ó dé mọ́sálásí ó rí gbogbo sáfù ti kún kò sí sáfù lẹ̀mọ́ ó wá wá sí ẹgbẹ́ imam tó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tí ò bá rí pé ó dúró mọ́ ní sáàpù ó lè wá dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ imam. ó sì imam wọn ní mọ̀ràn kí kò ní tí òun kí. wàá yóò sọ̀rọ̀. Ah, ẹ tó gba àwẹ̀ tàtàwà tó wá torí nǹkan míì tó wá já kò lẹ́sẹ̀ kankan jọ náà ọba torí pé ó fẹ́ gbà fọ́lọ́ náà ni èyí tó ń sọ ọ̀ràn lórí ẹ̀ ó sì padà já ẹni gba aládá náà ni nítorí ẹgbẹ̀sẹ̀ náà àárọ̀ ti kó sí báyìí mo ní sáà àárọ̀ ti kó sí báyìí kò yé mọ́ ok ok bí a bá rí mọ́sálásí tó yẹ pé máa kí asámú ń bẹ̀ wọ́n máa ń pẹ́ kí o sì pẹ̀lú asámú ló dáa ǹjẹ́ tó bá rí tó yẹ pé sẹ́ǹtì ẹ̀ ò gbé tó náà lè dún pẹ̀lú wọn kò bọ́ ọ̀dún pẹ̀lú wọn tó wá fi lè dún pẹ̀lú wọn tó fi wá ṣubú tó ó parẹ́ ni ọlọ́run ò jẹ́ nínú ara la lọ́lọ́run fi fi àwọn ọ́fṣẹ̀ kalẹ̀ fún wa tí ẹ bá pẹ́ ní ìgbà tí mi pa ti mọ́mù yìí option méjì lónìí àkọ́kọ́ kó járun kó lẹ́yìn rẹ̀ kó bá wọ́n mi lọ jẹ́ lọ àwọn mọ́dé àtà ni <laughs> jẹ́ lọ rẹ̀ àbíjẹ́ lọ dákan mi kí ẹ̀kan pamẹ́ ó lè dìsáìdì bẹ́ẹ̀ option kejì ó lè jòkó ó lè jòkó tó kò ní agbára láti náà wọ́n sọ̀rọ̀. ó sì talẹ̀ fún wọn gbàdí ò talẹ̀ kí búlọ́ọ̀kù wá dórílẹ̀. okay. okay. Okay. Now, àwọn Christian wọ́n fẹ́ kọ́ church. Wọ́n wá yọ búlọ́ọ̀kù lérí ilẹ̀ tiẹ̀ tó jẹ́ Mùsùlùmí. Búlọ́ọ̀kù lérí kọ́sọ́ọ̀tì lẹ́yà yọ ọ̀rẹ́ ẹ̀yẹ̀kanlẹ̀. Mo fún yín lásìkò báyìí o máa bá ewo ni o wọ́n á ní tẹ̀lé fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n fẹ́ lówó ká sí lọ káyọ̀ lọ́wọ́ ká lè ti bẹ́ẹ̀ à lè ti bẹ́ẹ̀ ìlú tá a wà yìí ó lófin gbogbo ìjà tí yẹn bá ti fẹ́ jà láyé mùsùlùmí ni ẹ̀sìn kọ́lẹ́kọ̀ọ́ púpọ̀ mùsùlùmí máa ń jìyà tí wọ́n máa ń jẹ́ yà kò gbẹ́sìn rẹ̀ yé ni ẹ wà lọ rìpọ́tì lọ́yọ̀ ní eré ilẹ̀ mi ló gbé nǹkan lẹ́kọ̀ọ́ sí tẹ̀mí lọ́rùn èèyàn ní ra ìtọ́ o ti fi kó mọ́ yọ ó sì yọ àwọn náà ní yóò lọ fún un dà mo fún ìjọba yìí àwọn náà apá látẹ̀. ọba bò ó tí ibi tó bá dájọ́ sí àní olólùlẹ̀ ní farabalẹ̀ ọ̀gbọ́nmọ́wọ́lò òkúnkùn ẹ̀fìlẹ̀ èmi tó bá òdí yómi tó bá ti gbé lọ sọ́dọ̀ ìjọba ẹjọ́ tí ìjọba lọ pé lẹ́yìn tó dé báyìí àwọn náà fún tí wàá ti yá tí wàá sábò sí mẹ́ wọ́n ò sì fún ní odidile gan wọ́n odidile gan wọ́n wọ́n wálẹ̀ òfin ni tó nípa ti ní pé ọyá ìgbà tá a fún rèé sígbà wọn adé tí wọn fún tí òfin wa fún yín pé wọn fún wa fún yín ní ọtọrítì bóyá ẹ lọ́wọ́ ẹ̀hìn ẹ̀yìn náà lè sin lọ́jọ́ lọ́wọ́ torí pé òfin ti bá kì í àmọ́ tó ti bá pẹ́ pẹ́pẹ́ bá fi yín fọlá yẹn bá sọ ìwọ̀n àníwá bí ìdí níbẹ̀ pé èlè yẹn rúfe ìjà tí wọn fẹ́ jà kí ẹ̀ sì kí ni kí ẹ̀ jà lọ́nà òfin olódàjú kọ́dà odidi lé òfin máa ń wò sẹ́gẹ́tì nìsín ìyẹn ni a lè jáde pé mo sàbójúkò rẹ̀ fún na wàhálà kùsàlà tálẹ́ náà ok. na wọ́n ní mọ̀wòlá lè gba mùsùlùmí gẹ́gẹ́ àsìkò tá a bára wa yìí gbogbo ẹ̀wọ̀n kankan ṣé ká máa bú Buhari ni àbẹ́wò ìmọ̀ta lè gba mùsùlùmí ni pé Islam fún wa ní ìyọ̀ǹda àti máa bú olérí kọ́ra bá burú jáì a ò kí bú wọn àìtí sọ̀rọ̀ wọn débi pé àwọn yóò fi wá bínú wọn àfi ẹ̀hónú hàn gbogbo tíjọba bá ti ṣe fún yàn a ò kí n fi ẹ̀hónú hàn bóyá ẹkúra yín jọ ẹjá mú blábọ̀ lọ́wọ́ àjá o àmọ́ ìdáàmú fún abẹ́ bal àdùá wọn làwọn ṣe fún wọn. àdùnnà wọn sálà wọn ní ká ní ọlọ́run ọba kò fún yẹn ju àǹfààní gbàdúrà kan lọ láyé àǹfààní gbàdúrà kan ló fún yẹn láyé gbàdúrà kan lọ lè ti tó gbà o àfa yẹn ni pé tòun tó o bá ṣe òun ò ṣe fún lórí ni kọ́nà fi gáìdì ẹ̀ tòkúdá kéèyàn máa ṣépè fún lórí èyí ò ní farada so ọ̀nà tá a bá ń gbà ṣiṣẹ́ kálọ́nà kan ni ká tún gbìyànjú ká tún wá ọ̀nà míì máa sẹ́gẹ́tì ní sìn kátó wá máa sódà sí yóò fi ṣe jámọ́ra wọn ìfẹ́tà wo ṣèlú tá a lè fi ràn án lọ́wọ́ tó ti yé wallahu ta'ala a'lam sawab. ẹni tó yẹ kó ṣe mùsùlùmí tẹ́lẹ̀ bá ti ṣe mùsùlùmí àgbọ̀rọ̀gbà kẹ́sì ṣe mùsùlùmí jẹ́ bọ̀ tí ìbá ti wá ṣe báwọn tí ìbá ti alágbára tí ìbá lágbára àti ìjọ pé kí ẹ dúndùn pé yá àfihàn ìyẹn lè ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ìbá lágbára rẹ̀ ìyẹn bọ́ ọ̀dán òun nínú bí àjẹyàn náà ni. wọ́n náà ṣe à àbáwọn sófin tí wọ́n ní àkídà àmúrítíà ìmọ̀ ìmọ̀ bá rọ̀ nàfíà. ẹni tí yẹn ń sẹ́ndì àwọn lectures sórí fóònù rẹ̀ kúlùbà máa gbọ́ kúlùbà yí padà sí dáadáa ọkàn dààmú ara rẹ̀ bá yìí ní gbọ́ ẹ máa dààmú ara yín ẹ máa sẹ́ndì ẹ̀ sí ẹ sà máa dààmú ara yín ẹ máa sẹ́ndì ẹ̀ sí ẹ máa dààmú ara yín jókè jòkó ń jọkè wàhálà pọ̀ sá gbọ́ kí ni yóò náà jókè jòkó ń ó wá pé àwọn sẹ́ndì tọ́lọ́wọ́ fi tọ́lọ́wájú kálaka ìmọ̀lá torí bí ma sọ ọlọ́run fún yàn tọ́lọ́ ọlọ́run bá kálaka ìmọ̀ yàn la kò ní yéèyàn bá kára yóò wá rí zèzè ó lè bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó dálù sílẹ̀ lónìí kò sí ọ̀pọ̀lọpọ̀ náà nírú lérí màmí náà èmi kọ́ tó pé ìyàn gbọ́ ìyàn gbọ́ ìyàn gbọ́ fúnra ah, àdébáyé lórí so yóò mọ̀ continue láti mọ̀ sẹ́ndẹ̀ sí tó yẹ tẹ́yẹ́kẹ́ yẹn ṣe ìdíkẹ́ mọ́ tẹ́ra sí mọ́ tẹ́yìn bá rí pé òun ní ó ti láǹfààní àmọ́ tẹ́ra púpọ̀ ní ti láǹfààní ẹni tí ń yàrá ìlú tó bá ní sùn náà wàá sọ̀rọ̀. kí ni kó wá sí yóò sùn sí mọ́tàlá sí kó mọ́ sùn àní lè sùn ó lè wọ̀ ọ́ àmọ́ ó gbọ́ ní sọ́mi lè pàtó fi wọ̀ yóò ṣe àárẹ̀ tí wọ́n kàwé ní mọ́sálásí tó káwọ́ fẹ́ gbọ́wà sí nísìn àhà gbọ́wà sí àbúrò àwọn òwe kan nínú yẹn tàbí kó kà fún mọ́sálásí afẹ́sàlàyé fún afẹ́sàlàyé ti fún mọ́sálásí àwọn kó fẹ́ sùn ò lè sùn mọ́sálásí náà. a lè fi ṣòwò sàn nǹkan lẹ́mìí. ó yàtọ̀ pé mímú lọ ń sọ pé nǹkan lẹ́mìí ti yàkẹ́dá tí ó kọ́bí ti wòsàn èyí wọn lẹ́tọ̀ tó bá ní sí àmọ́ nǹkan tó bá ti kàn mú mu tí wọ́n á jẹ gẹ́gẹ́ tí sì ó lè lẹ́tọ̀ kò sí wá pé ẹ pa díẹ̀ ẹ fi kíní kan ti wòsàn kò sínú súnà bẹ́ẹ̀ subhanaka allahumma wa أشهد أن لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته